wo máì. Dèdè ni mo pe ojú rẹ ni mo wò tí mo fi mú o. Ogun rẹ̀, abẹnú gangan. Ẹnu ẹ̀dà. Àjọ fọ́ọ̀tì ẹnu wọn àbí bọ́ọ̀lù ṣe ṣe báyìí yá. Ó dé ní èmi dẹ̀ ti tú sílẹ̀. Ṣé mo ní ẹ ṣe àfihàn mi látọ̀run bí ìbá ṣe máa kú? Nǹkan ọmọkùnrin yìí, ṣé mo ń dìde àbí kì í dìde rárá? Ó máa ń dìde bọ̀ kò kí ń délẹ̀ tán yọ́yọ́. Olóògùn orin ti wọnú òlu sọgbọ́n má dákẹ́ lórúkọ. má dákẹ́ alágbó ara ń bára. ẹ jẹ́ kí n bí yín látijọ́ ilẹ̀ tí ń tírìtì ẹni tán ní kí n wá tọ́jú tó bá dùn. àbí kò ṣe é. má dákẹ́ lórúkọ mi ẹ dẹ̀ tún lè pè mí ní èlé alágbó èlé ìjáyà fún gbogbo àrùn. kí ni ìsìn ọkàn rẹ tó sáà ń diwọ́ máa bẹ tó ń diwọ́ máa bẹ. mẹ́wàá ń ṣe mi mo lùgbàdì obìnrin o bá kò ní sákárì mi ó wù kọ́ gbẹ báyìí. Ah, ó ti lo tó bẹ́ẹ̀. Ah, títí nanú mo pátá gèrè àgbà lélẹ́yìí. kì í ṣe gèrè àgbà o fọlọ́kọ̀mù ni àti ilẹ̀ ló ti ṣe wọ́n o gèrè wọn jọ dàgbà bákan náà ni o. yé ha ó ti bú kẹ́mọ́ ha ha ẹgbẹ́ mi ò ha ha wọ́n bá tẹ̀ jù. wàlẹ́ tọ́lọ̀ ń bẹ́ẹ̀ lè fi yahoo sí mi nínú ẹ̀yìn jù hmm. làṣìláwùà hmm. ẹ̀ ṣiṣẹ́ mọ́ láyé orí bẹ́ẹ̀dì ní tìmọ̀ tẹ́bọ́tì. pọ́ńbélé ọmọ ọ̀tá ni mí bí n bá gba ẹ wọ́n rò pé wọn kàn wọ́n bọ́lẹ̀ gbogbo àgbo tó ń pariwo tó ń búra àpò mọ̀ ń parẹ̀ wàhálà kò ní jẹ́ fún ọ. ojú mi kì í jẹ́.